ìpè ńlá ọlọ́run lórí ayé rẹ dúpẹ́ fún orí ńlá ọlọ́run lórí ayé ọmọ rẹ gbogbo ele mahika tayaba ó tó ọpẹ́ yìí is worthy to receive all glory is worthy to receive all honour is worthy to receive adorations dúpẹ́ lọ́wọ́ jésù yìí rapasa tayaba rapadinemo soto kayaba masa kayaba rapasa telebo malekaraba sekelebo dúpẹ́ lọ́wọ́ jésù fún oore ńlá yìí olúwo ṣeun fún oore ńlá rẹ nínú ayé wa sẹ́ nínú ayé nínú ayé nínú ilé wa thank you lord jesus thank you el shaddai ooo katayalaba sentebo ẹ ká dúpẹ́ lọ́wọ́ jésù fún oore ńlá yìí o ọba tó gbà ọ́ lọ́wọ́ ìyà yìí thank you jesus thank you for the every hour. every moment in 2021 gbé kó ń bọ̀ rìn àjò yẹn ojú sọnù yẹn ìkàbà síkàyàbà dúpẹ́ fún ọwọ́ ọlọ́run lórí ayé rẹ dúpẹ́ lọ́wọ́ jésù yìí olóore ńlá yẹn o olùgbàlà gbé ọ̀gá jésù abániṣe jésù àṣeyọrí o ọpẹ́ ló yẹ ọ́ jésù sẹ́ẹ́. ìwọ tó dó tì wá ìwọ tó bá wa jagun yìí ìwọ tó jàlájà yìí fún ayé wa ọwọ́ rẹ dà dúpẹ́ lọ́wọ́ Jésù Jésù ṣé o Jésù ṣé o Olúwa ẹ tóbi ẹ tóbi o ẹ tóbi.

tí ọ dúpẹ́ lọ́wọ́ yẹn dúpẹ́ lọ́wọ́ Jésù yìí Jésù ò ṣe é dúpẹ́ Jésù yìí dúpẹ́ lọ́wọ́ Jésù ọpẹ́ Ọlọ́run tó bá tẹ́ a bá wo ìrìn àjò ayé wa á rí i pé ọwọ́ Ọlọ́run wà níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ní orí èní yìí o fún àkókò péréte tó kù tó fi wọnú ọdún tó fẹ́ wọ̀ yìí bẹ́ẹ̀ kó fi ọpẹ́ fún ẹni tó pa ọ́ mọ́ o bẹ́ẹ̀ kó dá gbogbo ògo yẹn padà fún pé à ọlọ́run mo rántí oore tó ṣe fún mi o mo dúró tó ṣe nú ayé mi o Lord I thank you for what you are doing in my life olúwa mo rántí oore ọ̀fẹ́ rẹ tó fún mi o ìwọ ló kúkú ṣe fún mi ayé rò pé kí n parẹ́ nu rẹ̀ ìwọ ọlọ́run ni ò gbà á ọ̀tá fẹ́ kó parẹ́ ọ̀tá fẹ́ kó sọnù sí twenty twenty twenty one yìí ọlọ́run ni ò gbà fún wọn ọ̀tá rò ó ọ̀tá rò ó ọlọ́run ni ò jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run yìí abániṣe òde ọ̀run ṣe fún ọ jésù o ṣé o o o ṣé o ṣé o ṣé o olóore ọ̀fẹ́ ọwọ́ rẹ̀ dà. ọpẹ́ mi wá dá padà fún ọ mo fẹ́ kí ọkàn wa sọ bẹ́ẹ̀ ó ní ẹni tí dúpẹ́ àná ní rírì gbà pé ah, ọlọ́run mo wo ìrìn àjò mi láti bẹ̀rẹ̀ láti January o má wo ohun tó ní yẹn pé ah, ọdún tó ń bọ̀ yẹn ọlọ́run mo bọ́dún yẹn ṣe fẹ́ ṣe báyìí náà mi mọ gbogbo tí mo gbọ́ ọlọ́run gbọ́ fún ọ twenty twenty one yìí and i'm just i don't know about my life no mo mọ̀ jẹ́ orí bẹ́ẹ̀ mo mọ̀ jẹ́ orí bẹ́ẹ̀ dúpẹ́ fún ẹni tó pa ọmọ tó dá ọ sí yẹn ọ̀tá lépa rẹ ọba ọlọ́run ni ò jẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fẹ́ kó o fi ìyìn fún ọlọ́run yìí ó ní ètò tó dáa fún ọ fún twenty twenty two ètò rẹ̀ yóò ṣẹ lórí ayé rẹ ṣẹ́ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run olúwo ṣeun fún tó ṣe fún mi o rírì oore rẹ ni mo mọ̀ sẹ́ ìdí tí mo fi dúpẹ́ lọ́wọ́ ìwọ rèé pé o ṣe o ṣe ò jẹ́ kó ogun ọ̀tá borí iṣẹ́ yẹn mi rí gbà I have not yet received that job ọ̀tá fẹ́ pa ọ́ kò fẹ́ kó fẹ́ kó ríṣẹ́ yẹn ọlọ́run dẹ̀ mí yẹn sí kí iṣẹ́ yẹn lè tẹ̀ lọ́wọ́ ni o ọlọ́run dẹ̀ mí yẹn sí kó lè rọ́mọ yẹn bí láyé ni o dá ọpẹ́ padà fún ẹni tó lọ pẹ́ yìí yéé mo yọ̀ yéésù mo máa. fún Jésù o o bó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn eh, you are setting yourself for miracle bẹ́ẹ̀ ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn eh, eh, ẹ̀ ń tó ayé yín fún ìyanu ni torí ẹni tó bá mọ rírì ẹni tó bá mọ ọpẹ́ àná ló máa ń gbà mí o it's just normal we know it very well that when you give thanks fún ẹni tó bá mọ ohun tó bá ẹni tó máa mọ orí àná ló máa ń rí mìíràn gba o àwa náà mọ̀ bẹ́ẹ̀ náà bí tó bá ṣe nǹkan fún yàn tó kàn ń wò ojú làárọ̀ tó kàn ń wò lánàá ah, ah, àbí àbí tálẹ́ni tí mò ń wò eh, ó kọjá lẹ́gbẹ̀ẹ́ ó kọjá ó tún rìn lọ́sùn ó rìn tí lọ́sẹ̀ àá kò mà dé sọ̀rọ̀ àbí bóyá àbí wọn fún ní kí mo ní kẹ́ fún lánàá ni ah, ẹ̀yin ọmọọṣẹ́ fún màá yẹn kí ẹ̀ ẹ̀ Eh, wá fún wọn ah, ó má dẹ̀ ń wò mí bẹ́ẹ̀ pé ẹ̀ fún kinní yẹn eh, gba bọ̀wọ́ bá gbẹ́ pé èèyàn tó ẹ̀ wá ẹ̀ wá ń bí ṣá àwọn ọmọ fún yín kinní lànà yẹn wọ́n ní àwọn fún wa eh, ah, ah, ó dẹ̀ yà mí lẹ́nu gbàtẹ́dẹ̀ rí mi láàárọ̀ yẹn dẹ̀ tẹ̀ á sọ pọ́npa ẹ̀ ọlọ́run fẹ́ gbé gbogbo oore tó ṣe fún ọ ọlọ́run ò ṣe yan kan twenty twenty one yẹn mo believe ẹ fún ìyanu mi mo believe ẹ fún ọkọ mo ṣùgbọ́n mi rí nǹkan ọlọ́run gbé ọ̀tá bẹ́ẹ̀ lu gbọ́ngbọ́n mọ́ ọlọ́rí fún twenty one yìí mi mi jẹ́ kí n lè mú ọ̀rọ̀ ṣẹ fún ọ dúpẹ́ lọ́wọ́ ẹni tó pa ọ́ mọ́ dúpẹ́ lọ́wọ́ ẹni tó pèsè fún ọ ọba tí ó tó ń tó ń ṣiṣẹ́ lórí ọ̀rẹ́ rẹ ní oníbi ohun tó ń ṣe bí ò tilẹ̀ yé wa lift up your voice and give that praise to him. Yesu, o oluwa, òun Olúwa mo yìn ọ́ olùgbàlà ìfẹ́ rẹ sí mi ò pọ̀ o ṣé o bàbá má wọrí àdúrà la ká jẹ́ bá jẹ́ gbàdúrà kí ilé ó fẹ́ kó fi ọpẹ́ wọnú ọdún yìí ni hallelujah ó sì gbàdúrà ó sọ ẹ̀tọ́ fẹ́ fún ọlọ́run ṣùgbọ́n ọpẹ́ mo fẹ́ kó dú tó bá ti tó bá ti di tó bá kù péréte ká i know ẹ̀yin tẹ́tẹ́ mọ̀ pé i don't know whether the time no matter what it is mo fẹ́ ká lẹ́nu ọpẹ́ whether you are in whether you are in there you are just have that heart of thanksgiving. Jòhásáfátì rí pé òun ó po ikọ̀ àtogun lọ́ní ọlọ́run ló tì mú àwọn akọrin síwájú ni ọlọ́run sì gba ogun yẹn jà fún ìgbà tó fi èèyàn pàdé ogun o ti ń sọ fún ọlọ́run bá mi pa wọ́n láti jọ́ yìí wọ́n ti kú o olúwàjọ́ kú dànù gbogbo wọn jọ ń ya wèrè sígbó wọ́n ti kú <laughs> wọ́n ti kú wọ́n ti kú ìdí náà fi kú náà gbé torí pé ẹ̀jẹ̀ Jésù náà kú fún àwọn náà tó ọlọ́run bá mi pa wọ́n ọlọ́run jọ ń ya wèrè tí wọ́n kú dànù gbogbo wọn ẹ̀wọ̀n tí ìkú láti jọ yìí o fi fìyìn fún ọlọ́run yìí kó wá gba ìjà rẹ jà dúpẹ́ lọ́wọ́ ọlọ́run la àyíṣẹ́ ọlọ́run mo yìn ọ́ fún ohun tó o ṣe lórí mi mo rántí orí rẹ sẹ́nu twenty twenty two yìí mo ṣe bẹ̀rẹ̀ ìjì ń jà lọ́tún ìjì ń jà lọ́sì ọba tí ìjì tí ò jẹ́ kí ìjì gbé ọ lọ The storm lies right and left, but the graves of God sustain your life. Ọba tí ò jẹ́ kí ìjà ayé fẹ́ ayé rẹ lọ. Lift your voice and acknowledge what God is doing in your life. Mo fẹ́ kó mo fẹ́ kó dúpẹ́ fún ohun tí Ọlọ́run alààyè ń ṣe lórí ayé rẹ. Bó o ṣe o, Ọlọ́run o ṣe o, Ọlọ́run o ṣe o, Ọlọ́run o ṣe o, Ọlọ́run o ṣe o ọlọ́run ó ṣé o ó ṣé rí ayé àwọn ọmọ mi mo dúpẹ́ fún ìrìn àjò mi lòtálì màwú ṣàkáyàrá ní dérì mo ó sàǹtẹ̀lì mo ó sàtẹ̀ bòkóńdórì ma ó sàkàǹbarú sàtẹ̀ à lẹ́ńdálì ma ó sàǹdẹ̀lì mo ó sàǹtẹ̀lì à mo dúpẹ́ fún ìrìn àjò ayé rẹ mo dúpẹ́ fún ọwọ́ ọ̀tún agbára ọlọ́run mo dúpẹ́ fún ọwọ́ ògo ọlọ́run ó ṣé ọlọ́run mo yìn ọ́ ọlọ́run mo yìn ọ́ èmi yíyan ọlọ́run mi èmi jẹ́wọ́ rẹ pé ìwọ lolúwa àwa yíyan. Ìwọ lolúwa àwa yíyọ ẹlẹ́dà mi àwa jẹ́wọ́ rẹ pé o ìwọ lolúwa dúpẹ́ lọ́wọ́ Jésù yìí dúpẹ́ lọ́wọ́ ẹni tó ní ọ̀sẹ̀ tó ẹ tó pa tó ẹ tó kó ọyọ olúwo ṣe èmi yàn ọ́ ọlọ́run mo gbé ọ̀gá fóun tó ń ṣe ọlọ́run gbogbo ẹ̀ka lórí ìjọ thank you for the life of everyone thank you for their family olúwo ṣeun ayé wọn olúwo ṣeun ọ̀nà wọn sẹ́ olúwo ṣeun ayé ọmọ nú ayé ẹbí gbọ́ àdúrà lórúkọ jésù kristi olúwa wa àmín bẹ́ẹ̀ kó sọ fún ọlọ́run gbogbo ohun tó ń jẹ́ kó gba ọpẹ́ mi yìí with everything that's in my life that you will not receive my praise let's pray that lord jehovah god to forgive those sins ohunkóhun tó lè jẹ́ what everything that may be in my life that will not allow your presence to manifest èyí tí ò ń jẹ́ kí ògo àti ẹwà rẹ farahàn lórí ayé mi ẹ porúkọ Jésù mo kórìí ma húsàkábà húsàtà lẹkẹrì mo bẹ̀rù pàtẹ kárí bọ orúkọ Jésù kí Ọlọ́run Ísírẹ́lì kó dáríjì lọ́wọ́lọ́wọ́ somebody lift your voice and begin to pray with everything that's in our life. gbogbo tó ń wà ní ayé mi tó ń jẹ́ kí ògo rẹ bú jáde with everything that's in my life holding your hand ohun tó ń jẹ́ kí ọwọ́ rẹ kúrú lórí mi tí òjò fi kàn mí because the word of God declare the hand of the Lord is not short Like ohun pé ọlọ́run lè ṣe ohun tá à ń sọ yẹn he say but the iniquity our ẹ̀ṣẹ̀ wa that is holding us that is holding it back to do those things in our life pé ẹ̀ṣẹ̀ wa òun ló ń fọ ọlọ́run sẹ́yìn ẹ pe orúkọ Jésù ẹ̀ṣẹ̀ mi ò gbúdọ̀ tún fà mí sẹ́yìn mọ́ o ẹ̀ṣẹ̀ mi ò gbúdọ̀ fa ayé mi sẹ́yìn ìwọ àánú ṣẹlẹ̀ let mercy reign as about to enter 2022. twenty two ìwọ àánú lórí ìtẹ́ àánú ńlá sẹ́ ẹ pe orúkọ Jésù àánú Ọlọ́run ní gbogbo ọ̀nà ọmọlọ́run lánàá kó gbàdúrà kí àánú Ọlọ́run kó fọwọ́n jáde gbé Jésù dáadáa bí tó wà ìwọ àánú ńlá fóun jáde nítorí ọ̀rọ̀ ayé mi mo kó talima sànni àbọ̀ lẹ́kẹ́ndẹ́lẹ́ mo kó paru satayaba lẹ́ńtẹ́gẹ́lẹ́ mo kó sànni àbọ̀ ìwọ àánú fóun lórí ayé mi ìwọ àánú látòrí ìdí àánú ńlá ẹ̀pì orúkọ Jésù àánú Ọlọ́run kò fóun àánú Ọlọ́run kò fóun àánú Ọlọ́run kò fóun àánú Ọlọ́run kò fóun àánú Ọlọ́run kò fóun àánú Ọlọ́run kò fóun àánú ọlọ́run kò fọ́n àánú ọlọ́run kò fọ́n àánú ọlọ́run kò fọ́n àánú ọlọ́run kò fọ́n àánú ọlọ́run kò fọ́n lórí ọ̀rọ̀ ayé mi látòrí lọ ọmọlọ́run ńlá ni ó gbàdúrà àánú ńlá látòrí ìtẹ́ àánú ní orúkọ Jésù Olúwa jẹ́ kí àánú rẹ fọhùn fún mi lè tẹ̀tẹ̀ rí máa kó sáde àbá lè pèrèndó kó pàgàbàgàbà lè kéte lébó kó sọ́ńtò lébó pray for the mercy of God as we start to journey to this 2022 ní orúkọ Jésù béèrè fún Ọlọ́run pray for the mercy of God over your life pray for the mercy of God over your children pray for the mercy of God over your family béèrè fún àánú ńlá látòrí ìtẹ́ lè tàǹdàyàbà lè délì máa wú ṣàtà lè kéńdòrò mo ṣàǹtìyà orúkọ Jésù ìwọ àánú ńlá fọ̀n fún ayé mi. ko Pray for the mercy of God. Pray for the mercy of God. Pray for the mercy of God. Pray for the mercy of God. In the name of Jesus. Pray for the mercy of God over your life. Pray for the mercy of God over your children. Pray for the mercy of God over your family. Pray for the mercy of God. Gbàdúrà fún àánú Ọlọ́run. Bẹ́ẹ̀ kí àánú Ọlọ́run má bọ̀ wá. Ní orúkọ Jésù lórí ọ̀rọ̀ ayé rẹ sẹ́rẹ̀ gbẹ́kẹ̀ àánú ọlọ́run máa bọ̀ wá lórí ọ̀rọ̀ iṣẹ́ rẹ sẹ́ gbẹ́kẹ̀ àánú ọlọ́run máa bọ̀ wá lórí ìdílé rẹ sẹ́ gbẹ́kẹ̀ àánú ọlọ́run máa bọ̀ wá ní ìka tó lè máa ṣàìdá yìí máa ó sàté somebody pray for the mercy of God to reign in your life for the mercy of God to reign in your home for the mercy of God to reign in your family for the mercy of God to reign in your home for the mercy of God to reign in the name of Jesus. Pray that the mercy of God to reign. Bẹ̀rẹ̀ fún àánú ńlá Ọlọ́run alààyè. Borúkọ Jésù dáadáa, ìwọ àánú ńlá máa bọ̀ wá. Látòkà tó lè máa sùn tayaba. Látòrí máa kú ṣàkáyaba. Lẹ́ńtẹ́rì mọ́ ó sàǹtẹ́lẹ́bọ̀. Borúkọ Jésù, àánú Ọlọ́run máa bọ̀. Àánú Ọlọ́run máa bọ̀. Àánú Ọlọ́run máa bọ̀. Àánú Ọlọ́run máa bọ̀. In the name of Jesus, the mercy of God let it begin to rain. the mercy of God in the name of Jesus kí àánú kó ṣẹlẹ̀ fún ayé rẹ gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa wa gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa ẹ orúkọ Jésù ìrìn àjò tí mo fẹ́ rìn yìí this journey Lord let me experience your mercy olúwa jẹ́ kí n rí àánú rẹ in twenty twenty two tí mo fẹ́ wọnú ẹ̀ lọ yìí I know some people you about to enter in about few minutes, about 15 minutes, the date changed suddenly. Hallelujah. The calendar changed suddenly. Bẹ́ẹ̀ náà ni kí ayé yín kó yí padà bẹ́ẹ̀ fún rere. The same way that the calendar changed, anda uh, nana no sotori makatayaba. Let good things begin to happen in your life. Ẹ porúkọ Jésù ìwọ àánú bá ayé mi pa mercy of God locate me in this year that I'm about to enter mercy of God find me àánú ọlọ́run wá mi rí o nínú ọdún tí mo fẹ́ wọ̀ lọ yìí àánú Jésù wá ayé mi rí tọmọtọmọ nínú ọdún tí mo fẹ́ wọ̀ lọ yìí ìwọ àánú ńlá wọnú ayé mi lọ wọnú ayé mi lọ wọnú ayé mi lọ ó yá ó yá ó yá ó yá ó mako baku katagayaba kado kado bagudagaba kado bagundagabagaba letori mawushateya anọlọrun wọnú iṣẹ́ mi somebody pray anọlọrun wọnú iṣẹ́ wa lọ anọlọrun wọnú iṣẹ́ wa lọ nọdún tá a fẹ́ wọ lọ yìí Ọlọ́run aláàyè anọlọrun wọnú iṣẹ́ wa lọ nọdún tá a fẹ́ wọ lọ yìí ní orúkọ Jésù anọlọrun tó wọnú wọn náà mamamamamama wàhálì máa wọrọ bá wọrọ bá sọ̀rọ̀ dáa. I must say that thank you, my daddy. Thank you, Holy Spirit. In Jesus' name, we pray. Mo fẹ́ kó gbàdúrà. Ohun tí mò ń wò yìí, mo rí pé wọ́n so ìgbálẹ̀ mọ́lẹ̀ is a broom. Wọ́n so ìgbálẹ̀ rẹ̀ eh, that broom. Wọ́n so ìgbálẹ̀ yẹn rọ̀. Ìgbálẹ̀ ni is a broom. Mo wá rí pé wọ́n so ìgbálẹ̀ yẹn wọ́n so rọ̀. Ẹ kú orúkọ Jésù. Gbogbo ohun tí ayé so rọ̀ lórí ayé mi whatever that enemy have hold down èmi ò mọ tí gbàlẹ̀ ń ṣe tí mo ṣe ń gbàdúrà mò ń wò yìí èmi ò mọ tó fi ṣe nú ayé mi mo ṣe tó ń ṣe nú ẹ ṣùgbọ́n ohun táyé bá sọ̀rọ̀ nítorí ayé ẹ lónìí ọ̀run kò já ọ̀run kò já ohun tí ayé sọ̀rọ̀ lórí ayé ọmọ mi ní ìpẹ́jú tó kó fẹ́ wọnú ọdún tuntun lọ ẹ̀ whatever thing that enemy have hold down whatever thing that enemy have hold down whatever thing that enemy have hold down ní ìdí òrìṣà ẹ pe orúkọ Jésù ìwọ Ọlọ́run tó ju gbogbo òrìṣà lọ ó yá yá yá yá yá yá yá yá ó yá já já já já já já já já já gbogbo ndí ayé sọ̀rọ̀ lórí iṣẹ́ mi ó yá ọmọ náà lanu gbàdúrà orúkọ Jésù ó yá kátàlímà ó sàtáyàbà lè dérí mọ kó tagímà ó sàtẹ somebody pray whatever thing that enemy have hold down ohun tí ayé sọ̀rọ̀ lórí ayé ọmọ rẹ sẹ́ ohun tó ní kó máa lọ síwájú ohun tó ní kó máa tẹ̀síwájú ẹ pe orúkọ Jésù ọ̀run já lónìí ó yá dáadáa kapa ó ṣàtẹ limpronda kapa bó ṣàtẹ Holy Spirit pull it down Holy Spirit of God ẹ̀mí mímọ́ ọlọ́run alààyè ó yá já lónìí já lónìí já lónìí já lónìí làtó lè máa kó parúṣàtẹ màlámà ó bẹ̀rù pàtútà yìí dagonda limagushantea limparope tunde limokotaya lende limokotori mausate ripatunte limakoparusate matoli makoshandirebo mentokalima orabatitele orúkọ jésù olúwa jájájájájá agbára jíǹde kó já agbára jíǹde kó já ohun tí ayé sọ mo tó ń dèrè mo sí ń tè yamakunta yàrá orúkọ Jésù dára ọ̀run já lónìí agbára àjíǹde já agbára àjíǹde já agbára àjíǹde já bí orúkọ Jésù ògùn ọ̀tún gbé ogun wọ twenty twenty two ní orúkọ Jésù ìdààmú yẹn ògùn ọ̀tún bá ẹ bẹ̀sẹ̀ ohun tó kọ̀nú ayé rẹ kò gbọdọ̀ ọ̀tún bẹ́ẹ̀ wọlé whatever thing that you don't want in your life should not go with you ọlọ́run sọ fún àwọn ọmọ Ísírẹ́lì pé ológun tẹ́ rí ẹ̀rí mọ́ni ògùn ọ̀rẹ́ àṣetìyẹn mọ́nú ayé rẹ ni ní orúkọ jésù màkúlà pàtó tàlàbà àbúbọyè ògùnlọ tó bá mi wọlé ní orúkọ jésù àìní makuta tàkáyàbà ọwọ́ ọ̀tá yẹn ògùnlọ tó bá mi rìnrìn àjò sẹ ó yá lórúkọ jésù ó kàtá ìmàkú sàtẹ ẹ pé orúkọ jésù bí tẹ wà sẹ mà ilà àlìbà ó sàtà kò gbúdọ̀ tó bẹ́ẹ̀ wọlé sẹ́ kò gbúdọ̀ tó bẹ́ẹ̀ kọjá ní péréte tó kù yìí ọ̀run kó rán iná jáde kó tó gbogbo ogun náà ọ̀run kó rán iná jáde kó tú wọn ká níbi tá a ti kóra àwọn tó ń torí ọ̀rọ̀ mi ní kàtàyà gbogbo àwọn tó ń dunú lórí àṣetìrẹsẹ́ gbogbo àwọn tó ń dunú lórí àmúbọ̀ rẹ gbogbo àwọn tó ń ṣe patí tó ń yọ̀ ìkàlímà húsàtè ní kàdólàmàkútàtà látà àwọn tó ń pín ẹ̀bùn fúnra wọn ní orúkọ Jésù nítorí ìṣòro ayé rẹ sẹ́ ó yá ó yá ó yá ó yá ó yá ọ̀run tú ayé mi sílẹ̀ ọmọláwọn ọ̀run tú iṣẹ́ mi sílẹ̀ dúà dúà lórúkọ Jésù Kristi olúwa wá sọ fún ọlọ́run tell the Lord because I run to you gbogbo ẹni tó rò pé òun lágbá lórí ayé mi tí ń ṣe mí báṣebàṣá olúwa dókú tì í kò fi ọ́ ṣe ọlọ́run alààyè o sọ fún ọlọ́run bẹ́ẹ̀ ọlọ́run ẹni yóò fi ọ́ ṣe lórí ọ̀rọ̀ mi o ẹnikẹ́ni èmi ti sátọ̀ wá ẹnikẹ́ni tó ń dààmú ayé mi lónìí olúwa jẹ́ kí ìtìjú ẹ̀ bẹ̀rẹ̀ hallelujah I remember when you pray that prayer, zero your mind to anybody. Walk or soften Ọlọ́run bẹ́ẹ̀. That's how that's how you know that's a spiritual battle. Zero zero your mind. Mú ọkàn rẹ̀ wọ́n màmá yẹn ni wọ́n ní bàbá yẹn hmm, fi yẹn lẹ̀ fẹ́ Ọlọ́run. Hmm. Ṣùgbọ́n ẹnikẹ́ni tó ń dìde tó yẹ pé inú ẹ̀ ń dùn tó yẹ pé ìtìjú ayé ẹ̀ olúwa dójú tì í torí pé kò fi sọ fún fọlọ́run pé ọlọ́run ẹni tó ń dó torí ọ̀rọ̀ ayé mi tí ò fẹ́ kí n tẹ̀síwájú kò fi ọ ṣe kò gbà pé ọba ni ọ olúwa dójú tì í èmi sátọ̀ wá ni ẹnikẹ́ni ológun àmúbọ̀yẹ̀ òwúrọ̀ tún bẹ́ẹ̀ wọlé sẹ́ ilé àmàkù sàtáyàmà ẹnikẹ́ni lórí ọ̀rọ̀ ayé mi lórí ọ̀rọ̀ ayé àwọn ọmọ mi sẹ́ olúwa bá mi dójú tì í Put them to shame, O God. Olúwa dójú tì, dójú ti iṣẹ́ wọn nínú ayé mi. Dójú ti agbára wọn nínú ayé mi. Put their power to shame. Sọ wọ́n di aláìlágbára. Sọ wọ́n di aláìlágbára. Sọ wọ́n di aláìlágbára. Sọ wọ́n di aláìlágbára sọwọ́ di aláìlágbára ẹnikẹ́ni tó dó torí ọ̀rọ̀ ayé mi ẹnikẹ́ni tá a bínú obìnrin ètò ń tí ń rìn lórí ilẹ̀ ẹ̀dá ọlọ́run alààyè ẹ̀dá tó dá tó tó tó tó tí ọ̀rẹ́ ọ̀rọ̀ mi sẹ́ gbogbo agbá tó fẹ́ kó lọ tó fẹ́ kó má lọ olúwa dójú tì í olúwa dójú tì í olúwa ọgbà agbá tó fìyà òrèrè jẹ mí alágbá tó sọ mí dá láì máa ń ṣe ènìyàn sẹ́ ó yá ó yá ó yá ó yá ọ̀run dójú tì í ó porúkọ jésù bí tó wà sẹ́ olúwa dójú tì í ẹ sọ fún ọlọ́run aláàyè màkàbà gbó sàté gbó àdúrà lórúkọ Jésù Kristi olúwa wa I have eight minutes for some people will enter into new year but even though it's two minutes mo fẹ́ ká kọrin wọnú ẹ̀ ní hallelujah so I will when the time come I just want us to thank God to enter don't worry ah ìwé jẹ́ kí n sọ̀rọ̀ ayé mi ẹ̀ẹ̀ mo fẹ́ ká fi ìyìn wọlé ni ẹ̀ ẹ̀ so in about maybe in two in five minutes now we go to enter into praise and thank the Lord. And I will say Happy New Year to you for those that have entered that year. Am I right? I don't know whether I'm talking to an American. I don't know whether I do want to be an American ni mo sì ń bá sọ̀rọ̀. pastor America You know. èmi èyí tí hallelujah We are Amẹ́ríkà alone. àṣẹyà ara Amẹ́ríkà American. You gbọ́n tí mo bá sọ̀rọ̀ mi wọ́n When para Amẹ́ríkà nígbà ẹ̀wò pastor. Your time was yọ̀ táìmù hallelujah no matter what so we're going to give that praise to God to enter ẹ porúkọ Jésù Ọlọ́run bó o ṣe sọ fún ọmọ Ísírẹ́lì pé ogun ayé ìwọ̀n àníri mọ́ Olúwa lónìí nǹkan báyìí màlá ẹ̀ má jẹ́ rí mọ́ ìwọ tó sọ fún ọmọ Ísírẹ́lì pé ìṣòro báyìí ẹ̀ ní rí mọ́ nǹkan báyìí nínú ayé mi má jẹ́ rí mọ́ àánú tó ṣẹlẹ̀ níjọ́mọ Ísírẹ́lì ìgbéníjà ẹ pé orúkọ Jésù ìgbéníjà tó fún ọmọ Ísírẹ́lì níjọ́ yẹn tó ní kán wú ẹ̀yìn pé ogun tán rí yìí pé wọn ò ní rí mọ́ Olúwa fún mi ní ìgbéníjà náà lónìí nínú ọdún tí mo fẹ́ wọ̀ lọ yìí lónìí gangan ni kò fún ẹ lónìí gangan ni kò fún ayé rẹ sẹ́ lónìí gangan ni kò fún ayé ọmọ rẹ ìgbéníjà tó Ọlọ́run fún Ísírẹ́lì ogun tó lé wọn tí wọn mọ bẹ tí wọn yà sí mọ́ ogun tó sọ wọn di aláìmọ̀ṣe tó ń fi ayé wọn ṣẹrú tí òtún fẹ́ kán lọ ìgbéníjà ọ̀hún tó fún Ísírẹ́lì lọ́jọ́ yẹn níwájú Fáráò màwúlà àtàlí màsáìdàá monina ni mauka paru patuli atali bosondia le prendo kú paru tàtẹ́lì màsídìá ìgbéníjà lípo rọ́pà tútẹ́lì màwúsàtẹ́lì à rìpàtúlẹ̀ màwúsàtẹ́lì mọ́kò púradàgàbà bí orúkọ Jésù dáadáa ìgbìníjà tó fún Ísírẹ́lì ìjọ yẹn ìgbìníjà tó fún ọmọ Ísírẹ́lì ìjọ yẹn èyí tó sọ pé ogun tán rí lónìí wọn ní rí mọ́ ìgbìníjà yẹn fún ayé àwọn èèyàn yìí bàbá olú ọlọ́run Ísírẹ́lì mo béèrè fún ìgbìníjà yẹn lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ lọ́wọ́lọ́wọ́ mo béèrè fún ìgbìníjà yẹn fún ayé àwọn èèyàn yìí pé gbogbo tó ń ba ayé wọn tó ń ba ayé wọn jìjàkadì ní orúkọ Jésù ètò bá wọn jàkadì twenty twenty one yìí kó gbiná sọnù kó gbiná sọnù kó gbiná sọnù àṣẹ ọ̀rọ̀ rẹ àṣẹ agbára rẹ kó sọ̀kalẹ̀ wá látọ́lì máa kó sátẹ́lẹ̀bọ̀ thank you my daddy in Jesus name we pray olúwa fún yín ní ìgbèníjà yẹn ìgbèníjà yẹn kó ṣẹlẹ̀ ìgbèníjà yẹn kó ṣẹlẹ̀ ìgbèníjà yẹn kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni ó sì rí Jésù Olúwa wa ó kú four minutes how many of you you about to that ẹ̀yin mi lẹ́wà tẹ́ pé ẹ̀wà náà àdúrà yìí you about to enter new year na ẹ in two minutes in four minutes ẹ máa wọ new year báyìí. Olúwa Olú ẹ ẹ you can say yes you can press your country or you can just end Olúwa Olúwa mi ò. people have now if the calendar of your the calendar has changed for you now mo pé ọ̀pọ̀lọpọ̀ míì calendar dey change fún ọ nísìnyí which like when they say they say twenty twenty two if I say twenty twenty one where you are I no no no no no uh, Anna uh, yesterday is twenty twenty two now mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ míì àti wọnú ẹ̀ lọ ṣùgbọ́n orí ọ̀fẹ́ tó gbé ọ dé yìí the grace that sustain you to see this will sustain you to see the rest of the year hallelujah the rest hallelujah now lift your voice and just give that God of heaven for what he has done for you n fẹ́ kó dúpẹ́ ọlọ́run pé ọlọ́run ò ṣe ọ̀pọ̀lọpọ̀ ló wá tì í olówó mi ò àtìláyé ẹ̀ kò rí rán tó jẹ́ kó ń wọnú ọdún yìí kò rí olówó wa tì ṣùgbọ́n orí ọ̀fẹ́ fún ìwọ láti wọ̀ ọ́ ẹ wo tó fi ọjọ́ kan kún ọjọ́ rẹ dúpẹ́ lọ́wọ́ ẹni máa Ísírẹ́lì tó mú ẹ wọ̀ yìí agbára rẹ kọ́ orí ọ̀fẹ́ rẹ kọ́ ṣùgbọ́n àánú Ọlọ́run ni so that's why you need to return the glory back to the one that do it ẹni tó ṣe gangan ni ẹni tó ṣe ẹni tó fún ọ lórí ọ̀fẹ́ láti wọnú ọdún yìí lọ ni kó dá ògo yẹn padà fún say I return the glory back to you olúwa mo dá ògo padà fún ọ mo dúpẹ́ lórí ọmọ mi tó mú mi kó wọnú ọdún iṣẹ́ mo dúpẹ́ lórí iṣẹ́ mi tó wọnú tó mú mi wọnú ọdún yìí mo pé mú mi wọ̀ ọ́ fún ògo rẹ ni somebody thank him thank you Lord Jesus olúwo ṣeun olúwo ṣeun fún ìbẹ̀rẹ̀ ọdún tuntun olúwo ṣeun fún ìbẹ̀rẹ̀ ọdún tuntun olúwo ṣeun fún ìbẹ̀rẹ̀ ọdún tuntun olúwo ṣeun fún ìbẹ̀rẹ̀ ọdún tuntun olúwo ṣeun fún ìbẹ̀rẹ̀ ọdún tuntun somebody thank him appreciate him ekababoso tolima kaparusa lambrendo tolima usatelima nina ropotolima uraba ushantilabu manina usakundarima ushata gandori mausa kele kusantia. gadori mausa tele mokuparusatea gandele mausa tele masentia gadori mausa tele kusandia. gadori masonto le sonto yaba ripatunde le mokupuraba lift your voice and appreciate him ayérayé mo gbé ọ̀gá ayérayé mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ ayérayé mo gbé ọ̀gá mo yìn ọ́ in Jesus name. Our Lord, we pray. Look at the time. Now I say Happy New Year to you, to them that uh, you are in New Year, wave your hands in the air, and it was New Year. Waves your hand in the air. Kí Ọlọ́run kó ṣìkẹ́ pẹ̀lú ohun ọ̀tún. Hallelujah. Mo ní pé tẹ wà ń bẹ̀, wave your hands in the air. Wọ́n tó wọnú ọ̀tún yẹn. Register yourself before the Lord and wave your hand in the air, ẹ̀yin tẹ́ ẹ ti wọnú ọdún tuntun yẹn mo fẹ́ kó o register ẹ pẹ̀lú by waving that your hands in the air that olúwa mo o and he register you for great things hallelujah wave your hands in the air nawọ́ rẹ sókè kó o yìn hallelujah hallelujah hallelujah as you have entered this year this is a new beginning ọdún ọ̀tun rèé ẹ pe orúkọ Jésù sẹ́ ọlọ́run mo dúpẹ́ gbogbo dúpẹ́ fún ètò tó ní fún mi nínú ọdún yìí ni ó ṣe fún mi is that not the word of God that told us in Jeremiah chapter twenty nine I know the thought that I have is not of evil but of good that will give us a good ending èmi ní èmi mú ètò tí mo ní fún yín kò ń ṣe pé olúwa mo dúpẹ́ pé èso tí ìwọ ní yóò ṣe fún ayé mi ní ọdún yìí ọmọ ọlọ́run tó ṣe dúpẹ́ bẹ́ẹ̀ olúwa mo dúpẹ́ pé ètò tó ní ètò rere tó sọ nípa yẹn fún mi ètí ayé mi ti ń dúró dè that my life have been waiting upon her ètí ayé àwọn ọmọ mi ń dúró dè òun yóò ṣẹnu ayé wọn ní ọdún yìí àwọn ọlọ́run dúpẹ́ bẹ́ẹ̀ kò tó lè máa ó sàkáyà wa ọlọ́run agbé ọ̀gá torí pé ètò tó ní fún ayé wa ni ó ṣẹ ètò rẹ fún ayé ọmọ ni ó ṣẹ ètò rẹ fún ayé ọkọ ni ó ṣẹ ètò rẹ fún ayé ẹbí ni ó ṣẹ ètò rẹ ni ó ṣẹ ní ayé wa Lord I thank you Lord pé ètò rẹ ni ó ṣẹ lórí ilé wa ṣẹ pé ètò rẹ ni ó ṣẹ lórí ayé ọmọ ṣẹ pé ètò rẹ ni ó ṣẹ lórí ìdílé ṣẹ pé ètò rẹ ni ó ṣẹ Father thank you that it was your will that will come to pass that is your purpose that will come to pass ẹ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ pé ètò ọlọ́run ni ó ṣẹ that the will of God that will come to pass pé ètò ọlọ́run ni ó wá sí ìmúṣẹ pé ètò rẹ̀ ni ó ṣẹ lórí ayé dúpẹ́ ọlọ́run bẹ̀ sẹ́ olùwàlúwẹ́ pé ètò rẹ̀ ni ó ṣẹ lórí ayé mi thank you my father thank you Jesus in Jesus name we pray amen ẹ á pọ orúkọ Jésù ẹ sọ fún ọlọ́run agbára láti ṣe eré inú ọdún yìí kó bàlẹ̀ ayé mi agbára kan lèèyàn fi rìnrìn àjò ọwọ́ ẹni tó jẹ́ pé ti gbà ló ti wá gbà yìí èyí ń ṣe ọwọ́ ọlọ́run ẹ̀pọ̀ agbára agbára ńlá tí ń fi rìnrìn àjò ọlọ́run yìí olùwàjò bàlẹ́ ayé mi let the power from heaven to journey this year Press upon my life agbára tí ń fi borí inú ọdún yìí kó bàlẹ́ ayé àwọn ọmọ mi agbára tí fi borí that power from above to overcome agbára tí fi rìnrìn àrìnyè nínú ọdún ìkóbalẹ̀ ayé mi agbára tí fi làjá mo ṣe lọ́dún tí ilé tó kọjá ìjà kó balẹ̀ ìpín mi lónìí mẹ́kọ̀ọ́ béèrè fún agbára náà agbára látòkè ọ̀run wá tí fi rìn àjò àrìn àrìnyè ni agbára tí fi rìn àrìnyè agbára tí fi rìn àrìnyè tí ìwọlé ìjáde rẹ tó fi já sáyọ̀ fún ọ agbádó òfin rárá bí èéfín ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ó yá ẹ pe orúkọ Jésù dáadáa bí tẹ wà sẹ agbára náà ó mà ilẹ̀ àṣàyà agbára náà ó mà káàlì mà ṣàyà pè fún agbára náà agbára tó fi rìnrìn àjò ayé rẹ sẹ èyí tó fi já sí rẹ fún ọ agbára náà ní orúkọ Jésù balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi balẹ̀ ayé mi agbára náà balẹ̀ mi agbára náà ayé ọmọ mi borúkọ Jésù agbára tó fi rìn já agbára tó fi là já agbára tí ire ibẹ̀ ó fi bọ́ sí fún ọ ní orúkọ Jésù agbára ẹni kó gbé kọ́lọ́run kó gbé wọ̀ ọ́ agbára tó tó ti ń lé láti twenty twenty one yẹn o ní orúkọ Jésù tó fi gbàgbà ní twenty twenty two tó wọ̀ lọ yìí agbára yẹn kó pàlẹ́ ayé rẹ agbára tí ń fari wá ní ní orúkọ tí ń fari ẹni fún ni òòfà ọ̀run tó fari rẹ fún ọ ẹ̀yin kàlẹ́ ó máa ó sàdá làdélé máa kó parú sàdé lè parú tàtáyàbá agbára tó tu ọ sílẹ̀ lọ́wọ́ ìgbèkùn ní orúkọ Jésù agbára tí fi ìrìn àyè nínú twenty twenty two yìí mo béèrè fún níṣẹ́ agbára tí ń fi rìnrìn àrìyè ní twenty twenty two yìí ní orúkọ Jésù agbára tí ń fi rìnrìn àrìyè ní orúkọ Jésù fún twenty twenty two yìí agbára tí ayọ̀ mi ò fi kún fún twenty twenty two yìí ní orúkọ Jésù ó bàlẹ́ ìpín rẹ ó bàlẹ́ ọyọ́ ọmọ rẹ gbọ́ àdúà lórúkọ Jésù Kristi Olúwa wa àdúà lórúkọ Jésù Kristi olúwa wa ẹ porúkọ jésù psalm twenty verse two says send the help from sanctuary and strengthen thee out of zion ó ní kí olúwa kó ràn ìrànlọ́wọ́ sí ọ bẹ́ẹ̀ ni ẹ porúkọ jésù nínú ọdún tí mo wọ̀ yìí bàbá olúwa rán ìrànlọ́wọ́ sí ayé mi ìrànlọ́wọ́ tí ayé ò lè dí lọ́wọ́ send help to Malai. life lọ́wọ́ tí ayé ò lè dènà rẹ̀ bẹ́ẹ̀ kó orúkọ Jésù màmá mo orúkọ Jésù bí tó wà ní Olúwa Ọlọ́run Ísírẹ́lì rán ìrànlọ́wọ́ rẹ sínú ayé mi ìrànlọ́wọ́ ńlá tí ayé ò lè dí lọ́wọ́ ìrànlọ́wọ́ tí ayé ò lè dènà rẹ̀ ìrànlọ́wọ́ lórúkọ Jésù ó yá ó yá ó yá ẹ pé orúkọ ìrànlọ́wọ́ yẹn kó jáde wá ìrànlọ́wọ́ látòkè ọ̀run wá tí ó mú ìlérí rẹ ṣẹ ẹ pé now send help to me in twenty twenty two father send help to my life that will lift my business up ètò gbé iṣẹ́ mi sókè that will lift my children up ètò gbé ayé ọmọ mi sókè orúkọ Jésù Olúwa rán ìrànlọ́wọ́ ńlá láti ọ̀run wá ìrànlọ́wọ́ láti ọ̀run wá ní orúkọ Jésù rán jáde rán jáde rán jáde rán jáde rán jáde rán jáde rán jáde rán jáde rán jáde ó yá gbàdúrà orúkọ Jésù ìrànlọ́wọ́ látòrí ìtẹ́ ọ̀run wá jáde fún ayé mi ìrànlọ́wọ́ látòrí ìtẹ́ Ọlọ́run wá máa bọ̀ fún ayé ọmọ mi máa bọ̀ lórí iṣẹ́ mi ẹ pe orúkọ Jésù màmá Olúwa kó ràn lọ́wọ́ jáde Olúwa kó ràn lọ́wọ́ jáde Olúwa kó ràn yàn lọ́wọ́ jáde Olúwa Ọlọ́run Ísírẹ́lì kó ràn yàn lọ́wọ́ jáde Olúwa Ọlọ́run Ísírẹ́lì kó ràn yàn lọ́wọ́ jáde olú ọlọ́run israẹli kó ràn án lọ́wọ́ jáde orúkọ jésù yẹn ni olú ọlọ́run israẹli kó ràn án lọ́wọ́ jáde ràn án lórúkọ jésù tí ayé ò dọwọ́bò ní orúkọ jésù ràn án lórúkọ táyé ò lè dè ní orúkọ jésù ìrànlọ́wọ́ ńlá èyí tí ó jẹ́ kí ìran ayé mi ṣẹ ní orúkọ jésù ìrànlọ́wọ́ tí ó mú àdúrà mi gbà ó yá gbàdúrà olúwa ràn án lọ́wọ́ sí mi ní twenty twenty two olúwa ràn án lọ́wọ́ sí mi ní o send help to me somebody pray rànlọ́wọ́ lórí iṣẹ́ mi rànlọ́wọ́ lórí ayé àwọn ọmọ mi gbọ́ àdúà lórúkọ Jésù Kristi olúwa ó tún sọ bẹ́ẹ̀ pé in verse four of that Psalm twenty grant thee according to their own heart and fulfil all thy counsel pé kó ṣe pé kó ṣe gẹ́gẹ́ bí ìbéèrè rẹ fún ọ nínú ọdún yìí ohun tó ti ń béèrè bí kí ọlọ́run kó ṣe gẹ́gẹ́ bí ìbéèrè rẹ fún ọ kí ló kọ́ sọ ọlọ́run láti ṣe bẹ́ẹ̀ fún gẹ́gẹ́ bí ìbéèrè rẹ láti ṣe gẹ́gẹ́ bí ìbéèrè wa fún kò kọ́ sọ ọlọ́run ní nǹkan kan hallelujah kò kọ́ sọ ọlọ́run ní nǹkan kan láti ṣe bẹ́ẹ̀ ṣówó ni kò ní ni máa ń jẹ́ káwọn èèyàn lówó lọ́wọ́ ọlọ́run sọ bẹ́ẹ̀ ọlọ́run sọ pé olú máa ń jẹ́ káwọn èèyàn lówó lọ́wọ́ ṣé ilẹ̀ ni is the one that owned the land. He owns the land of the earth. Ile Oluni Shewebeluni. You are trusting God for your papers. He owns the he owns the land. Oluni dinye. Hallelujah. He owns that land. The land belongs to him. Oh, so what you ask, what that very thing you are telling the Lord, he can do it. Now, is, is he healing in the body, sickness? He has the power to heal. Hallelujah. When they questioned him that he want this man to be healed, and he said, You know the root of that sin of that man. He said to him, Your sin is forgiven. Adare ẹ̀ṣẹ̀ díẹ̀ God know the root of the cause of that very sin of that man. And people said to him, Why do you say that? Is only God that can forgive sin ọlọ́run nìkan ló lè dárí ẹ̀ṣẹ̀ jì kí ló tó fi sọ bẹ́ẹ̀ yẹn ó ní ká ẹ lè mọ̀ pé and you may know that the son of man have power to forgive sin he told that man pick up your bed and walk even though it is sin that is so obvious to you that is the one that is holding your life tó tiẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ rẹ ló ń dènà ayé pé àìṣe tí mo ṣe ni is my I know is my past sin there's forgiveness in the hand of God ìdáríjì ń bẹ lọ́wọ́ ọlọ́run hallelujah O ti fojú fo ìgbà ìmọ̀ rẹ dá once you acknowledge him and you call upon him lift your voice and tell the Lord ké pe ọlọ́run yìí say grant me according to desires of my heart Lord in 2022 I desire to move forward 2022 I desire to be blessed 2022 I desire to do great things ẹ pe orúkọ Jésù sọ fún Ọlọ́run ní 2022 mo fẹ́ ohun àṣeyọrí mo fẹ́ ohun ògo mo fẹ́ ohun ìbùkún can you lift your voice and begin to pray ripato tatakata katolima katayara leseketelemokotayaba orúkọ Jésù dára 2022 ìkàndá yabokasandia lẹ́ntokorobo santelebo. 2022, I desire to move forward. I Somebody pray that prayer. 2022, let your life be blessed. 2022, let your life be favored. In the name of Jesus, let great things happen. O ṣẹlẹ̀ fún mi. Oreko ṣẹlẹ̀ fún mi. Oreko ṣẹlẹ̀ fún fume. Oreko ṣẹlẹ̀ fún mi. Can you pray that prayer that in 2022 the Lord should favor you? In 2022, Great things will happen for you in 2022. The hand of God will be upon your life. Ọwọ́ Ọlọ́run kó wà lára mi. Ọwọ́ Ọlọ́run kó wà lára mi. Somebody pray. Iṣẹ́ mi kó dàgbàsókè. Somebody pray for 2022. He said the Lord should grant you the desires of your heart. Pé kí Ọlọ́run kó fún ọ gẹ́gẹ́ bí ìbéèrè rẹ. Gbàdúrà 2022. Let it be my year of glory. That the Lord grant you the desires of your heart. Ó ṣe gẹ́gẹ́ bẹ́ẹ̀ fún ọ. What you get before. for? What you get That Lord, you do it accordingly in the name of Jesus. That you desire in your heart, that you desire in your life, that you desire in life of your children, that desire in your marriage. Open your heart and pray that 2022 that heaven should favor you, that Lord God of heaven to favor you in 2022, that Lord God of heaven to favor your life in 2022. That Lord, you are about to favor your children in 2022. That your life should see the hand of God. God, when you go to your war, Lord, Masika Kayaba, Mato Karaba, in 2022, that the glory of God to manifest in your life that the glory of God to manifest in your own, that the glory of God to manifest in your family, that the glory of God to manifest in your marriage in 2022, that you see the glory of God in 2022, that you see the blessing of God in 2022, that you see the blessing of God in 2022, that you see the hand of God in 2022, in the name of Jesus. Pray that in 2022, that the blessing of God to be your portion. Somebody pray that prayer in the name of Jesus in 2022 that the hand of the Lord to be upon you in Jesus' name. We pray. Tell the Lord that in 2022, the Lord take me on higher ground. I want you to pray that prayer that in 2022, the Lord God of heaven will take you higher. Borúkọ Jésù dáadáa, Olúwa gbé mi sókè, twenty ju àtẹ̀yìnwá lọ, Olúwa gbé ọmọ mi sókè. ju àtẹ̀yìnwá lọ somebody pray that prayer that in 2022 that Lord God of heaven to lift you up above in 2022 that Lord God to lift you up above kí Olúwa kó gbé yín lọ́wọ́ sókè ọmọlọ́run lánàá ó gbàdúrà in the name of Jesus Father I pray in 2022 lift me up higher lift me up higher in the name of Jesus thank you my Father. In Jesus' name, we pray. Do you have a dream? I, uh, I, uh, that's my question to everyone. Do you have a dream? Ìjọ lẹ́yìn àlá? Can I, can I hear? Uh, can, can I? Because we are not here where I am, so I will not ask you once I know. that. Oh, yes. But I want you to know you are talking to talk to me by. Do you have a dream? Ìjọ ní nǹkan tí ẹ what do I say by dreaming? Do you want what that you are aiming you want God to do for you. Hallelujah. Do you have a dream? Ǹjẹ́ ní nǹkan tẹ́ ẹ̀ ń gbàdúrà fún? Ọlọ́run ìwé ìgbélu yẹn ni iṣẹ́ yẹn ni o ọmọ yẹn ni you have a dream that you are aiming for ẹ kó orúkọ Jésù I can see yes tàbí you agree with me you need to respond hallelujah say Lord let my dreams come to pass in 2022 olúwa jẹ́ kí ọdún yìí jọ́ jẹ́ ọdún ìmúṣẹ ìran mi Lord let twenty twenty two jẹ́ kó jẹ́ ọdún ìmúṣẹ ìran fún mi o gbúdọ̀ máa gbéran káàkiri mọ́ o ti gbé káàkiri o gbé you are carrying from twenty nineteen twenty twenty twenty twenty one but you can say to God jẹ́ kí ìran yẹn ṣe twenty twenty two yìí fún mi wọ́n ní pé that my dream let it come to pass ìran fún ayé mi ló ṣe ní twenty twenty two fún mi let my dream come to pass ogo in twenty twenty two jẹ́ gbogbo alágbára tó ló tì ní kó bá mi dà kó dáná kó bá mi dà wọ́n kó bá mi dà wọ́n kó bá mi dà wọ́n rú those that say no pé kò lè ṣẹṣẹ́ ẹ̀ gbogbo àwọn tó ń bá ìran mi lérí those that waging war against that dream of your life. Ní kó bá mi túká, ní kó bá mi lé wọn, ní kó bá mi tú wọn ká. Gbogbo àwọn tó ń bá ìran mi lérí. Gbogbo alágbára ènìyàn tí ń bá ìran ayé mi lérí. All those that is fighting that dreams, that is fighting that blessing, ní kí Ọlọ́run tú wọn ká ọmọlọ́run ńlá ló gbàdúrà orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù orúkọ jésù gbogbo àwọn tí ń bá ìran ayé mi lérí ni kò bá mi tú ká ọlọ́run israẹli gbogbo àwọn tó bá ìran ayé mi lérí ní gbogbo àmì túká ní orúkọ jésù gbogbo tó bá ìran ọmọ mi lérí father scatter them father scatter them let my dream come to pass thank you my father in jesus name Our Lord, we pray. Amen. I want you to get oil. I want you to get that oil. I want you to get that oil. Father, mo gbàdúrà sí òróró yìí. And if you don't have oil, don't worry. Just stretch out your right hand. And later on, go and anoint yourself tó bá yá kẹlọ tó bá ṣe kẹlọ fòórùn yẹn kan orí yín. God also work in season and time. Ọlọ́run máa is out of time. Time never hold God. God is out of time because he is internal God. So he's out of time. Time is for a man. But God work with time with man. Ọlọ́run mú àkókò, ó ń fi àkókò ṣiṣẹ́ pẹ̀lú ènìyàn but his aim himself is out of him out of time there's God time never hold God is out of it so we but he works in time to do things in our life ó máa ṣiṣẹ́ pẹ̀lú àkókò láti bá ayé wa ṣe. Now we have entered, you are in 2022 now. you are walking you are walking you have been doing things must this year must be the year that God must count the effort of your life ọdún yìí láti jẹ́ ọdún èyí tí Ọlọ́run Ísírẹ́lì ó ṣe ọlọ́gbọ́nú rẹ̀ tọmọtọmọ this year everyone must remember you daddy you have said in your word and we believe it that's why we are here He said, No man receive anything except being given from above. Ó sọ pé kò sẹ́ni tó kóhun kò sẹ́ni tó da ohunkóhun láyé bí kò ṣe pé ọ̀run fi fún un. Kò sẹ́ni tó lóhunkóhun bí kò ṣe pé ọ̀run gbélé lọ́wọ́. Tó bá rí bẹ́ẹ̀, ìdí yìí la fi tọ̀ ìwọ Ọlọ́run wá ní àárọ̀ yìí tàbí ní àṣálẹ́ yìí fún ayé ìwà fún twenty twenty two pé ìbùkún rẹ àti ẹwà rẹ kó bàlẹ́ ọ̀rọ̀ ayé àwọn èèyàn yìí á láti rí ìyàtọ̀ ògo ìwọ ọlọ́run torí pé ọlọ́run ọ̀tún ni ọ́ á láti rí ìbùkún rẹ àti ẹwà rẹ ní ọdún yìí abẹ́ kó rìnrìn àjò ọdún yìí kó fún wa ní àṣeyọrí ibẹ̀ want us to journey with us in this year and give us the success therein abẹ́ kó rìnrìn àjò ọdún yìí lórúkọ Jésù kó mú ayọ̀ ọbẹ̀ wa lọ́wọ́

abẹ́rí ìṣẹ́gun ìwọ ọlọ́run ní ọdún yìí abẹ́rí ògo ìwọ ọlọ́run àti ẹwà rẹ tó pọ̀ kó bú jáde ní ọdún inú ayé àwọn èèyàn yìí abẹ́ kí ire wọnú lé wọn lọ afẹ́ kí ayọ̀ kúnnú lé wọn abẹ́ kan fi ayọ̀ gbé àìlèmọ̀ wò sàtáyàbá Father let your word come to pass establish your word as I decree this blessing upon their life wọ́n sọ sọ nípa ìbùkún yìí lórí ayé wọn kí ọlọ́run kó gbọ́ ọ̀run kò gbà bẹ́ẹ̀ ni ó sì rí in Jesus name our Lord we pray amen now open your Bible to Psalm 67. I want you to anoint yourself and what Psalm 67 seven says verse one says God be merciful unto us and bless us and cause his face to shine upon us. Mo So fẹ́ kó pè kó bá ẹ̀mí rẹ dọ́gba fẹ́ kó sọ fún ọlọ́run ọlọ́run kí olúwa kó ṣàánú fún mi kí ọlọ́run kó bùkún mi kí ojú rẹ̀ kó sì mọ́lẹ̀ sí mi lára ẹni tó ju ọlọ́run mọ́lẹ̀ sára ayé ò lè gbé sínú òkùnkùn mọ́ ó ti kúrò ní òkùnkùn when the face of God shine upon your life ó ti kúrò ní òkùnkùn nìyẹn iṣẹ́ rẹ kúrò ní òkùnkùn ayé á máa fi wọ́ káàkiri ni ẹ pe orúkọ Jésù ìwọ ọ̀rọ̀ yìí mo dúró lórí o mo fi òróró yanra mi fún I anoint myself for the blessing of Psalm sixty-seven verse one pé kí Ọlọ́run kó ṣe àánú fún mi pé kí Ọlọ́run kó bùkún mi kí Ọlọ́run sì kẹ́ kí ojú rẹ̀ kó mọ́lẹ̀ sí mi lára o ò lè rìn sọ́wọ́ ayé mọ́ tójú Ọlọ́run bá ti mọ́lẹ̀ sí ọ lára o ò lè ṣílẹ̀ tẹ̀ mọ́ ó yá ó yá ó yá gbàdúrà o lè ṣìrìn mọ́ torí ojú rẹ̀ mọ́lẹ̀ sí ọ lára you can fail you can falter lift your voice lift lipa ropa stand upon psalm sixty seven lórí iṣẹ́ mi i stand upon psalm sixty seven verse one pé kí ọlọ́run kó ṣàánú fún mi pé kí ọlọ́run kó bùkún mi pé kí ojú rẹ̀ kó sì mọ́lẹ̀ sí mi lára fún ìrìn àjò tí màá rìn nínú ọdún ìṣẹ́ somebody prayed somebody prayed that prayer pray that pray over your home gbàdúrà ẹ lórí ilé rẹ sẹ gbàdúrà ẹnu ayé ọmọ rẹ gbàdúrà ẹ lórí iṣẹ́ rẹ kí ojú olúwa kọ́lọ́run kó ṣàánú fún mi kí ọlọ́run kó bùkún mi kí ojú rẹ̀ kó sì mọ́lẹ̀ sí mi lára ọgbọ́n ọlọ́run kó orúkọ Jésù ní orúkọ Jésù sọ fún Ọlọ́run alààyè mo ní kí Ọlọ́run kó ṣàánú fún mi Olúwa ṣàánú fún mi kó o sì bùkún mi kí ojú rẹ kó mọ́lẹ̀ sí mi lára àní gbàdúrà be merciful unto me o God and bless me and cause your face to shine upon me bí orúkọ Jésù yẹn mo ní kí ojú Olúwa ìka dáadáa bàbá òṣòtò yàrá bí orúkọ Jésù. Yesu letekeli makusa teli mokotayaba mẹ Jésù dáadáa sẹ́ látọ́lì màwùsà tẹ́lẹ̀ à mo ní kí kó ṣàánú fún mi ní orúkọ Jésù kí ó sì bùkún iṣẹ́ mi kí ojú rẹ̀ kó sì mọ́lẹ̀ sí mi lára ọmọ gbàdúrà yẹn ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù mo ojú rẹ̀ mọ́lẹ̀ sí iṣẹ́ rẹ̀ lára mo ní kí ọlọ́run kó ṣàánú fún yín ìkàdáyàbá kó sì bùkún yín kí ojú rẹ̀ kó sì mọ́lẹ̀ sí yín ní ara tọmọtọmọ kan tọmọ tí òkùnkùn mọ́ ìkàdálàbà bó so yára líkẹ torí mákú sàkáyàbá máa tó kéré mọ́ thank you my father. Thank you, Jesus mo ní kó rí bẹ́ẹ̀ fún ayé yín bẹ́ẹ̀ mo ní kó rí bẹ́ẹ̀ lórí iṣẹ́ yín bẹ́ẹ̀ pé kí ọlọ́run kó ṣàánú fún yín àánú ni ipò gbàdúrà gbàwẹ̀ kọ́ ó lè jára ẹ̀ èèyàn lè front yẹn wájú olúwa ẹgbẹ́ yẹn ni ẹ̀ ẹni tó gbàjú ẹ̀ wá mélòó ló gbà ẹ̀ mélòó àwẹ̀ mélòó ló gbà ẹ̀ lómi ti gbàgbàgbà ó ti dàìsàn lára mélòó ló wọ́ gbà ẹlòmíì orí òkè ní sùn kò ní lé mọ́ tó bá yẹ bá yẹ yẹn nìkan ni ṣùgbọ́n àánú ni àánú ni ẹni tó gbà tó ẹ gan wẹ́rẹ́kẹ́tẹ́ nǹkan ti ṣẹlẹ̀ ní ayé rẹ̀ some things has happened in their life tó bá àánú pàdé mo gbàdúrà lónìí I pray for you that kí àánú Ọlọ́run kó bá yín pàdé ní ìrìn àjò twenty yìí ṣàmì dáadáa mo gbàdúrà lórúkọ Jésù mo dó nípa agbára orí ọ̀fẹ́ ìpè rẹ̀ sẹ́ mo sọ tàṣẹtàṣẹ ní orúkọ Jésù ọmọ Ọlọ́run alààyè Jésù tó fi ẹ̀jẹ̀ rà pa tó fi rà ọ́ padà pé kí ayé yín kó bá àánú pàdé kó bá àánú pàdé kó bá àánú pàdé let the mercy of God locate you in 2022 kẹ bá àánú ààbò pàdé àánú ìbùkún àti ìgbéga àánú ọmọ pàdé àánú àṣeyọrí pàdé ní orúkọ Jésù kẹ bá àánú pàdé iṣẹ́ yín kó bá àánú pàdé ayé yín kó bá àánú pàdé kó sì bùkún yín mo ní kí Ọlọ́run kó bùkún yín mo ní kí ọlọ́run kó bùkún yín mo ní kí ọlọ́run kó bùkún yín mo ní kí ọlọ́run kó bùkún ayé yín mo ní kí ọlọ́run kó bùkún ayé ọmọ yín mo ní kí ọlọ́run kó bùkún iṣẹ́ yín mo ní kí ọlọ́run kó bùkún ọ̀nà yín mo ní kí ọlọ́run kó bùkún ayé yín kójú rẹ̀ kó mọ́lẹ̀ sí i lára kójú olúwa kó mọ́lẹ̀ sí i lára ní orúkọ Jésù gbogbo ojúkójú tó ń wò yín láti jọ́ yìí every eyes that have been looking at you monitoring your blessing monitoring your glory ojúkójú tó ń wá ayé ọmọ rẹ̀ ojúkó tó ń wo iṣẹ́ rẹ ojúkó ojúkójú tó máa ń wore tó máa ń bọ̀ nu ayé ẹni àwọn ojú kan wà bẹ́ẹ̀ ojú yẹn máa fi ń wore tó ah wọ́n ti fẹ́ fún níṣẹ́ yẹn o àwọn ojú kan there there's some eyes like that ojú tó máa ń ṣọ́ọ̀rì ayé ẹni ni wọ́n á mọ̀ tí nǹkan bá ti ń bọ̀ wọ́n á wádìí ah ẹni tí fẹ́ gba nǹkan o nǹkan ti ń bọ̀ fún o ẹ lọ dè lọ́nà àwọn ojú yẹn wà bẹ́ẹ̀ ló fi dàbí pé ọlọ́run ò fún ọ láti jọ yìí torí ojú ti ń mọ́nítọ̀ ayé ẹni fún àṣetì in their own job is to monitor someone's life for failure in life ìwọ ojú tó ń wo ayé àwọn èèyàn yìí ní orúkọ Jésù tí ń dààmú ayé wọn that eyes that monitoring the progress of your life that eyes that monitoring the blessing of your life ojú tó ń ṣọ́ ayé rẹ lónìí ní orúkọ Jésù kọ́lọ́run kó dojú tojú náà the Lord shame that eyes kọ́lọ́run kó dojú tojú náà the Lord shame that eyes kọ́lọ́n kó dojú jojú náà ní orúkọ Jésù ojú olúwa ni kó mọ́lẹ̀ sí ọ lára tìran tìran tọmọtọmọ ní orúkọ for the rest of your life let the eyes of God shine upon you let the face of God shine upon you let the face of God shine upon you the face of God shine upon Moses àwọn èèyàn ò lè wò ó ojú Ọlọ́run tàn sí Mose lára ó dùn ẹtí ayé ò lè wò lójúmọ́ ah ayé lè Ọlọ́run ṣáìsì Mose lára the eyes of God shine upon Moses even though it cannot behold his eyes wọn wọn máa daṣọ bojú wò torí ògo Olúwa tàn sí lára ní orúkọ Jésù ògo Olúwa kó tàn sí lára ògo Olúwa kó tàn sí lára egungun kó di àyè egungun kó di àyè let the dry bone come to life egungun kó di àyè inú ọdún yìí gbóhun tó ti dòkú gbóhun táyé ti lù pa ní orúkọ Jésù ìran ni àlá ni ní orúkọ Jésù ẹ̀bùn ni àṣeyọrí ni ìbùkún ni ìjà ìgbẹ́sẹ̀lé èyí tó ti degun gbígbẹ ní orúkọ Jésù kó di ààyè kó di ààyè kó di ààyè kó di ààyè let life of God enter into it in this year that you enter you no cry o ò ní sunkún bẹ̀ nínú ẹ̀ ò ní mọ ìbànújẹ́ kò ní jẹ́ òpin fún ẹ o this year will not be the end of you you will not know sorrow no disappointment. Your going out, your coming in this year, the Lord will go with you. The Lord will protect you. Gbogbo ẹni tó robi kò ọ́, kọ́nà kó dá ibi yẹn padà. Gbogbo ẹni tó gbọ́wọ́ ibi sọ ayé rẹ lórúkọ Jésù kó dá padà. Ní orúkọ Jésù, kí Ọlọ́run kó ṣàánú fún ọ. Ọdún yìí kó kó làájá, kó làájá, kó làájá tayọ̀tayọ̀. Ire kó bẹ kó bẹ gbénú ẹ̀ ire bẹ́ẹ̀ lò gbà ìbùkún kó bẹ́ẹ̀ gbénú ẹ̀ let the blessing journey with you let favour journey with you let glory of God journey with you thank you righteous God in Jesus name we pray amen I want to begin to shout hallelujah dẹ́kun kí hallelujah yẹn dáadáa dẹ́kun kí hallelujah yẹn dáadáa kí hallelujah yẹn forí ọ̀fẹ́ yẹn kí hallelujah yẹn dúpẹ́ lọ́wọ́ ọlọ́run kí hallelujah yẹn you are in new year now I believe so we about to enter it but we have set the pace already Our máa ṣe wọ ni ṣùgbọ́n owó tó ti wọ yẹn ó jẹ́ ọdún àṣeyọrí fún ọ gbogbo wa tá máa wọ̀ gbogbo wa la máa wọ̀ ṣá àní mèsì ẹ̀ ọdún àṣeyọrí ni fún ayé wa kí hallelujah yẹn Lift your voice, say hallelujah to God. As we have entered that new year, say hallelujah to Him. Give the Lord the praise. Give the Lord the praise. Give the Lord the praise. Thank you, Jesus. Oṣé Olúwa, oṣé Olúwa mi, ìfẹ́ rẹ̀ sí mi ò pọ̀. Georgia. you are in. How many of you are in New Year now already? And you are New Year already, eh? or you have some. I think everybody is. I know, especially I know those in America. You are not. I know those in Canada. I know you are not. You are still waiting. But for those that are that you are already in it already, don't worry. Kò ń sọ̀rọ̀ owó líle. Ẹ má jẹ́ náwó, ẹ má jẹ́ náwó. <laughs> Hallelujah. Would you go first on hallelujah? If you are in it already, let me see. Hallelujah. I know some people have raised up the end already. Mọ̀mọ́kọ́ àkáǹtì wà níbẹ̀ already. Hallelujah. So gbogbo àwọn tó wà London ti wà níbẹ̀ already so let me congratulate you then. Hallelujah. Thank you Jesus. Thank you Holy Spirit. Mm-hmm thank you, everlasting Father. Oshu, Oshu, Oshu, Oshu, Oshu, Oshu, Oshu. Dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Jésù, dúpẹ́ lọ́wọ́ Jésù, Jesus lọ́wọ́ Jésù. Jésù Oshu. Dúpẹ́ lọ́wọ́ Jésù yìí. you, everlasting Father. We thank you, God, for this blessing. Thank you for this new year. As your people going, go with them, O God. Ìwà áńgẹ́lì bá wọn ìrìn àjò yìí o. Kí Olúwa kó bá yín ìrìn àjò yìí. Kí Ọlọ́run kó tẹ̀lé yín gbogbo ibi tẹ̀ ń lọ. Kí ọ̀rọ̀ rẹ̀ kó wá sí ìmúṣẹ nínú ayé yín. Kí gbogbo tẹ́ dífẹ́ láti jẹ́nu ẹ̀ kó jiná fún yín o gbogbo tẹ́ ti ń sè látijọ́ yìí ó jiná fún ayé yín kó ṣeé jẹ kò ní bàjẹ́ kò sì ní rà bẹ́ẹ̀ ni ó sì rí fún ayé yín láì lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù. I want to congratulate everyone. Happy New Year. God bless you. And remember the prayer continue for those that are here in Canada or in America. that the prayer continue by 10. The service at the church will start by 10. And, uh, and so from there we go and uh, anoint yourself and stand upon that 60, Psalm 67. That's the uh, that's what God tell Ọlọ́run bá lè ṣàánú fẹ́yàn tí Ọlọ́run bá sì bùkún yàn sí ọwọ́ ọ̀tá ò lè ka ẹni ayé ẹni mọ́ o fẹ́ rìnrìn àjò o ti sọ fún ẹ má lọ bẹ̀ o fẹ́ lọ ní kó jókòó wọ́n ń gbé lọ ní báyìí sọ torí pé ojú rẹ̀ mọ́lẹ̀ sí ayé rẹ̀ lára so and I pray that Lord you will go do great things in our life in Jesus name so congratulations happy new year see you by ten for those that are you don't go to your service church I don't know so but the line is gonna open. on um, uh, um, the line is going to open on on Facebook on on showers of blessing. I don't know, not on the radio line. Those that listen on the radio, I don't think I don't think we not using the church now. Oh, not So the line is going to open, and I pray the Lord Jehovah God will do great things in your life. Happy New Year. Year for greatness and year for great things. And tomorrow morning is the first Saturday of the month. And let's see what's going to happen at the same time. Mm. we give thanks to God and uh, okay, we commit the ways to God. So God bless you. See you by by 10 tonight again at the service ọlọ́run mo fi àwọn èèyàn lé ọ lọ́wọ́ bàbá bá ayé wọn rìnrìn àjò yìí o journey with them over. God wọ́n ti fi ìbẹ̀rẹ̀ àrìn àjò ilé ọ lọ́wọ́ wá bá wọn wá rìn ní àrìn yìí wá bá wọn ṣe ohun tó ń fẹ́ jẹ́ kí ìyanu kó ṣẹlẹ̀ nínú ayé wa Jésù Olúwa wa àmín àmín God bless you thank you happy new year happy new year bye bye.